ohùn rẹ̀ dùn púpọ̀ láti gbọ́ adùn ni láti rojú rẹ̀ èmi yọ nínú rẹ̀ èmi yọ nínú rẹ̀ gbàgbọ́. síbẹ̀ tó ti ń wá mi kiri ká tí mo rìn jìnnà ságo kò gbé mi wá sílé lápá rẹ̀ níbi tí pápá tuntun wá èmi yọnu rẹ o èmi yọ ní. ìtanú rẹ̀ ń yí mi ká ó rọ́pẹ́ rẹ̀ ń ṣàn bí odò ẹ̀mí rẹ̀ ń tọ́ ó sì ń ṣètùnú ó ń bá mi lọ síbi gidi èmi yọ̀ nínú rẹ̀ o èmi yọ̀ nínú rẹ̀. ìgbà gbogbo ṣàlàyé mi o.

ìgbàna ṣolóòtọ́ ní ṣíṣe ọ̀ṣọ́ pàdé rẹ̀ ènìyàn nínú rẹ̀ ó. ènìyàn nínú rẹ̀ ènìyàn nínú rẹ̀ nínú rẹ̀ ó. ènìyàn nínú rẹ̀ nígbà gbogbo gbogbo ló fi káyọ̀ mú. ìyá dúró ṣàlàyé olóòlò. torí ènìyàn nínú rẹ̀ ènìyàn ó ènìyàn nú ẹnu rẹ ènìyàn ènìyàn ní ìlú rẹ ìgbà gbogbo ṣàlàyọ mi o ìgbà gbogbo ìgbà gbogbo torí ènìyàn nú rẹ. nítorí náà ẹ yọ lónìí pẹ̀lú kan ẹ kọrin ìgbéga sókè ẹ yọ ẹ̀yìn. Yeah, low. dédé ẹ̀yin tó ti yan Olúwa lè bànújẹ́ àtàrò lọ ẹjọ́ ẹ̀yọ̀. nítorí òun lòlúwa láàyè àti lọ́run pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ borò gbogbo ó lágbára láti gbàlà ẹjọ́ ẹ gbọ́ gbàtẹ́ bàjá ìjà rere tí ọ̀tá fẹ́rẹ̀ borí ogun ọlọ́run tẹ̀ borí pọ̀jù táwọn ọ̀tá yìí lọ ẹjọ́ ẹ̀yọ́. blessing. Listen. I say I thank God every day for the blessings He has given me. When I look around, there's so much that I can see. But what glad is my heart? With so much joy that I could cry. He sent His Son to die for me, and now forever I have life. Let's go and yo, yeah. yeah. Kemayo, kemayo, si baba, son moi, j'aime